pẹ̀lú ìlú tí wàhálà bá ń ṣẹlẹ̀ ó lágbára gan bàtà ń jagun ní Mọdákẹ́kẹ́ àwọn tá a jẹ Mọdákẹ́kẹ́ à ń pèsè ara wa pẹ̀lú fẹ̀ ogun yẹn ń lọ inú wa ń dùn pé ojú kan náà ni wa àjọ ń gbìjà ara wa ọgbà tó kún sẹ́sẹ̀ tó kún lọlẹ̀ tán tí àlàáfíà jọba wọ́n fẹ́ di pé àwa ọ̀dọ́ kan àwọn ọ̀dọ́ kan kóra jọ wọ́n fẹ́ fèsì kábíyèsí gangan òkúsùà láti pé kọ́mọ bàjá báwa láàyè yẹ ṣùgbọ́n lọ́wọ́ bá ní ọba tó dá bàbá yẹn sí tó dẹ̀ ṣẹ́gun fún èmi wà ní kí àti kábíyèsí lágbára ah, àlè torí bá jagun pé ọlọ́run fún alágbára káwá gbogbo wa tán káàmọ́ wá ti báyìí pẹ̀lú kábíyèsí kódà wọ́n kọjú ìjà sí mi náà láti bá mi fà á pé à ah, àgbọ̀dọ̀ tó wà papọ̀ ká yẹ̀yẹ̀ bàbá yẹn à ah, ẹni tó lọ́n kó sípò ọba ọlọ́run ọba lọ́ba lẹ́yìn ọlọ́run ọba ló kù òṣèlú lọ́ fà á pé àwọn olóṣèlú wa wọ́n jẹ́ láǹkà bàbá wa àwọn olóṣèlú wa àwọn ọjọ́ náà ń ga àwọn bàbá wa àwọn ọ̀nà òjẹ́ ká mọ̀ ìyá àwọn bàbá tá a dé mọ́ àwọn olóṣèlú yẹn àwọn ọ̀nà òjẹ́ ká mọ̀ ìyá àwọn bàbá wa tani ń jẹ́ ọmọ akú warapa ọmọ akú tani ń jọ́ di akú lójó di apá yẹn tí kú bá ń bínú lọ́wọ́ àwọn sì mọ̀ gbé ikú ọmọ fún àrùn márùn tí aláàfin bá ń pàṣẹ láyé ìgbà tí àṣẹ wà lẹ́nu tí olóṣèlú ọ̀gbọ́dọ̀ dá sí tani wọ́n bí ire president wo náà be ìyálà ìyá ẹ̀ rí àbí gọ́fúnù gọ́fúnù wo náà bí ìrètí òkúta níjọba bọ̀ láyé nowadays ayé òde nípa wà á sì alága kanṣu ló kún fẹ́ yọba alága kanṣu alága local government yóò ní kọ́ba wá rí mu ní local government rubbish láyé àwọn bàbá adésọjí adérẹ̀mí president ìgbà yẹn àwọn tó ń ṣe ìjọba nàìjíríà ńgbà yẹn wọ́n ní wọ́n fẹ́ rí ọ̀ní ọ̀ní lóhùn ọ̀ráyè torí pé òun kì í jáde ó ní ohun tó wọ́n fi sídìí òun jáde tó bá fẹ́ jáde president yẹn dẹ̀ fẹ́ rí ó ní gbogbo ètùtù wáyé kóun ó ṣe òun máa ṣe ó lọ́ ò lè ṣe é torí pé ètùtù yẹn ò ní mú tó bá fẹ́ jáde wọn gbọ́dọ̀ kọjá odò kan sí kan ẹ̀wù tó pa sí ó ní gbogbo tó agbára tó bá lọ níyàn tó fi kọ́ ọdún nàìjíríà ó gbé wá sí ọ̀dọ̀ mi ni ó gbé wá ní nà bọ òde òní sì alága kásùn àwọn sọpẹ́ sọ fún kábíyèsí pé kàn rí wa lé àbí kàn wá bá wa lúgà gọbẹ alága àti ọ̀gbọ̀dọ̀ tó fẹ́ jẹ́ mi wò lórí wọn nítorí pé báwo kọ́ kọ àwọn pípò yẹn àwọn olóṣèlú yẹn wọ́n ti járáǹkì àwọn bàbá wa òun lè yàtọ̀ ń jẹ wá lẹ́nìí àwọn bàbá wọn lẹ́nu ọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ torí pé wọn bà wọn pé táwọn bá sọ̀rọ̀ wọn mọ̀ yà wọn nípò nígbà pé tí wọ́n ṣe ń jọba ń sìn àwọn kan tó bá yẹ kó ní ráì ẹ wo gbà tí fi bàbá jọba ń sìn ẹ rí pé tó mẹ́tò tó mọ ẹ tó mọ ẹ tó tí fáyàn sí bẹ́ẹ̀ tó bá wọn yàn ló wà bẹ́ẹ̀ torí pé ó ń ṣe gbogbo nǹkan ẹ kò dá sí ó ń ké sáwọn tó yẹ kó wọn jọ ṣe but nísìnyí olóṣèlú kan bá ti rí pé ẹni yìí ni mo lè yàn síbẹ̀ tí n fi dìbò tí n fi wọlé tí n fi dìbò gómìnà tàbí tí n fi dìbò second time òun ni ó yàn síbẹ̀ kò dóde bá kò dóde anything yọkàn yàn síbẹ̀ nígbà tí yẹn bá débẹ̀ kò ní mọ kó ṣe kó ṣe ẹ̀rú ọ̀dẹ̀ wọn bá torí pọ́nmù kó tó ń bá ta gidi kò mọ́ yọ ohun mẹ́ẹ̀tì. so àwọn olóṣèlú wọ́n ti wọ́n ti wọ́n ti jẹ́ kí àwọn bàbá wa wọ́n ti kó wọn nípa pamọ́ra bọ̀ gbogbo nǹkan láyé pẹ̀lú ètò ọlọ́run ni nígbà tó bá yá gbogbo tá à ń sọ yìí náà àwọn bàbá ó sì gbọ́rọ̀ wọn tó jẹ́ pé àwọn náà ni wọ́n sì mọ padà pàṣẹ yẹn padà torí pé níbi tá à ń bá Yorùbá lọ níbi tá à ń bá Yorùbá lọ pẹ̀lú ètò tá a fẹ́ lọ́wọ́ àwọn tá a ti fẹ́ láti jẹ́ pé kí Yorùbá dúró àwọn olóṣèlú wa ò lè support wa àwa gan ọ̀dẹ̀ retí support wọn àwọn olóṣèlú wa àwa mọ̀ pé wọn ò ní support wa àwa náà wà nídìí ìrànlọ́wọ́ wọn yẹn ìrànlọ́wọ́ àwọn bàbá tiwa làwa ní àwọn bàbá wa kẹ́ndẹ̀ ti ń dìde irú ẹ̀ nírú bàbá wa ẹ̀ ti kábíyèsí wa ẹ̀ sìn láti sọ pé ẹ̀ ọmọ wa àwà lẹ́yìn. bàbá wa dìgbà náà bàbá wa ṣe tán olóṣèlú oníwàkọ̀dún àwọn bàbá wa kò sí náà lẹ́yìn pé àwọn bàbá wa kọ́ mọ pàṣẹ fún wa kí ètò ó sì wà ẹni tí ó bá jẹ president tí ó jẹ gómìnà kọ̀sáyé wípé ẹ fún lówó lọ sanwó kó tó dìbò ká ní pé àwa àmọ́ tààrà tiwa fún àwọn pípù yẹn wọ́n tó di gómìnà di sínú wọn ò lè ṣe gángan ẹ tá a bá fẹ́ sí kó ṣe gómìnà tá a bá sọ pé búra ògùn ànídìí owó ẹ tó bá ti débẹ̀ tó ṣe ohun tá à ń fẹ́ kóògùn ọ̀pá dànù ìwọ sẹ́nítọ̀ tó fẹ́ sẹ́nítọ̀ búra ògùn pé tó bá ti dépò sẹ́nítọ̀ rẹ tó bá ti ṣe ohun táwọn mẹ̀kúnnù fẹ́ kóògùn ọ̀pá dànù kó kú dànù kó kú kúyà wọn ni wọ́n ṣe yánmayànmá yẹn tẹ bá ti tí sẹ́nitọ̀ bá fi sẹ́nitọ̀ nísìn yọ wà sọ́dọ̀ kábíyèsí yọ̀dọ̀ wálẹ̀ àkábíyèsí wa ẹ̀gídígan orúkọ rẹ̀ yọ sọ̀rọ̀ kúdúrú àbí tọ́ bá ti di sẹ́nitọ̀ ẹ̀ tí wa ń gbé fòlù gbé fòlù ẹ̀ wọ́n tí gómìnà bá fẹ́ ṣe gómìnà yìí sì yọmọ ṣe kúbẹ́kúbẹ́ yọmọ ṣe kúkúrú kódà bẹ́ẹ̀ wá ní kọ́mọ kò yà fún ilé ẹ̀mẹ́ẹ̀dógún lójúmọ́ yọmọ lọ yọmọ bọ̀ ṣùgbọ́n tó bá ti di gómìnà yẹn tán ó di kọ́mọ kí kábíyèsí ó pe kọ́mọ sọ pé ọ̀rá ìkan dìde kankan sọ pé sọ fún kábíyèsí bá fi sí àwọn sẹ́kọ̀ lórí tébù wa à ní táìmù yẹn nígbà tó ti ní tí ń fẹ́ tán tí fẹ́ dán ní orúkọ mẹ́tì bó ń sì bẹ́ẹ̀ kábíyèsí bá ní bàtà tí mo wọ̀ o ọmọ kábíyèsí yẹn ni kábíyèsí yẹn gbà yẹn bọ̀gbà tó bá ti di fẹ́ dán ní orúkọ tán pé kábíyèsí pé kò kú ní pé fóònù kan tí kábíyèsí yẹn bá wá sọ̀rọ̀ wọ́n mọ plan pé bọ́ọ̀lù àti máa yọ bàbá yẹn bẹ́ẹ̀ orí wa fi ni orí ìjọba fi wọ́n tún máa tẹ̀jọba lójú bọ́lẹ̀ èmi ò dẹ̀ kúkú ṣe kábíyèsí mo sì jẹ́ alága kanṣu mi ń jẹ gangan mi ń jẹ mi ń jẹ láéláé so ẹnu mi gbọ́dọ̀ mo dẹ̀ fi láti sọ̀rọ̀ torí mi náà ń ṣiṣẹ́ fún yín tí bá dẹ̀ ṣe wàhálà fún tẹ́tẹ́ ìbá pè mí sí mú láti sọ̀rọ̀ náà mú fi láti sọ̀rọ̀ náà nígbà tí ìgbà fẹ́ pa mí àgùntàn mi ò jẹ́ ní kíníkà ìlú èmi tèmi ni pé kí n gbé àpọ́nlé fún àwọn bàbá wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ Yorùbá lè ní mọ̀tẹ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ Oòduà gidigidi tọ́dẹ̀ kọ́lá tí ohun tẹ́lẹ̀ ti bá àwọn bàbá tèmi ni pé wọ́n máa ń gbé àpọ́nlé fún àwọn ọba ọba ba lórí ohun gbogbo ni ah, ọba lè sọ láǹkan tó bá wù ú ẹ wo kú bàbá yìí bàbá mi ṣe ń sọlá ni yọkù ọmọ kékeré mi pé ọmọ ìdá aláàfin ọmọ bá a sọlá bẹ́ẹ̀ mi ṣe pa bẹ́ẹ̀ mi ṣe mọ̀ táwọn bàbá wa ń sọlá nìyẹn. bàbá mi sọlá nìyẹn ọlọ́run jẹ́ kí ọlọ́run jẹ́ kí ìlú yọba jẹ́ ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá wọn fún wa ọlọ́run jẹ́ kí ẹ̀pẹ́ fún wa tó gbogbo tá a fẹ́ àlàáfíà ọmọjọba lu ilẹ̀ láti sí lọ ni àtijọ́ ta ti wáyà àti títí láyé ọmọjọba lọ ni ilẹ̀ yorùbá dẹ̀rì ọlọ́run ṣe wá nìkan náà ọlọ́run lè dàbí ìlú fún wa ọlọ́run yọ gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ láàrin àwọn bàbá wa ọlọ́run àparí ẹ̀ yóò ṣe wọn yóò sọ ìmọ̀ wọn lọ́kàn wọn ò lè jẹ́ kó gbé wa dé ibi tá a fẹ́ gbogbo gbóngbòngbòn ẹ̀mí jù ọ yóò jù ọ tí ń bẹ láàrin àwọn bàbá wa ọlọ́run bá parí ẹ̀ torí pé ohun tí ò jẹ́ kí ohun tí ń bẹ ń bẹ àwa àkàn mọ̀ alẹ́jọ́mọ kékeré àmọ́ ẹ̀hẹ́ èmi fẹ́ jó lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá ìwọ fẹ́ jó lórí ọba fẹ́mi èmi ọba fún wọn òun náà ni gbogbo ohun tí ò jẹ́ kí everything ó wà òkè èmi ò dẹ̀ mọ̀ bó ní èmi ò dẹ̀ rò bó nítumọ̀ kábèsì ìjọba ti dé mítẹ̀ mo bá sọ fún àwọn bàbá bá tó kù kò nítumọ̀ ẹgbẹ́ nìkan ṣe aṣíwájú kẹ́nìbọ̀dì ń tẹ̀lé kò sínú tí ibi ṣèyàn ẹ má jẹ́ kí ẹ má jẹ́ pé èpè àwọn bàbá wa ó lè yẹn máa máa jà lọ ẹ káàtì ẹ ti ṣẹ́gun èpè yẹn gẹ́gẹ́ dànù èmi ọmọ táwọn bàbá wa ó lè náà ṣépè fún ẹ káwọn ní ọdẹ mi ìdáríjì ẹ kọ́ ṣépè tó tó bẹ́ẹ̀ because kò sí kankan bí kíní yẹn náà wọ́n ẹ̀sẹ̀ gbà fúnra yín tẹ̀ ń dàgbà ń dá wàhálà lẹ̀ wọ̀ láti ní náà táwọn bàbá wa yìí bá gbà fúnra wa kò ní sí wàhálà tẹnu yín bá kò papọ̀ ẹ nira láti lọ bá pírẹsidẹ̀ntì pé pírẹsidẹ̀ntì o òun tá a fẹ́ rèé táwọn ọmọ wa fẹ́ lé léyìn ọ̀gbọ́dọ̀ mọ́ sí ànídìí owó ẹ ọmọ sẹ́yìn náà. sọ̀kan tí mo bá sọ̀kan gómìnà gbogbo wa nílẹ̀ eh, Ọ̀yọ́ state yóò gbogbo àwa ọlọ́ba ọlọ́ba ẹni tá a fi ṣáájúwájú wa rẹ̀ ń ta dẹ̀ fẹ́rẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ̀ sí kò tó bẹ̀ kọ́ mọ̀ sí. torí ẹ̀yin lókùnbà tí o fi débẹ̀ ni wọ́n ń bá láàfin sí sábà sí sáré káàkiri gbogbo wáyé tí o lè ṣe tẹ bá dẹ̀ ti kọ̀ǹtúrù pé ìwọ mọ́ lọ́ọ́ ba lẹ́yìn o tọ́ bá pè wọ̀ gbọ́dọ̀ gbé fóònù ẹ̀ ẹni gbogbo adó lórí ọ wa ohun tá a bá fẹ́ o máa ṣe ẹnu mi ọgbà ká lè ṣe o ká pé ẹnu mi mọ̀ ń sọ ọdún ẹ o torí ìbáwá náà sọ pé ẹnu ìyá ọgọ ẹnu ọmọ ọgbà yá pàdé mọ́ ó lè tó mọ̀ mi ẹjọ́ kó dáadáa ni lábẹ́ àyà mi pàdé mọ́nà na bá jù mí lẹ́nu lọ kábíyèsí ẹ forí jì mí o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá a ṣe pàdé yẹn kẹ́yìn bàbá wa gbogbo tí máa ń bẹ gúngùngún yẹn ẹ parí ẹ̀ láàrin ara yín ẹ parí ẹ̀ ẹ parí ẹ mọ fìyà jẹ wá ẹ mọ fìyà jẹ wá ẹ ẹ ro ọjọ́ ọ̀la àwọn tó tún dàbúrò tiwa ti ń bọ̀ ẹrù fútọ̀ fútọ̀ àwọn àbúrò wa gbogbo àwọn ìpínlẹ̀ tó wà lóyìnbó iṣẹ́ tí ò bẹ́ẹ̀ wọn náà lọ ń ṣe nígbà tí yà jẹ wọ́n tí ẹ bá ní mò ń lọ lóògbé mo fẹ́ lọ ṣiṣẹ́ iṣẹ́ wo làgbàlagbà fẹ́ lọ sí ń bẹ̀ lẹ́ẹ̀kọ́ lọ fọ tọ́lẹ̀tì nínú òtútù burúkú òtútù tó mú nílùú òyìnbó tó bá mú nàìjíríà lẹ́kan ẹni tí èyàn tí ó yóò lé ten thousand lótútù yẹn nínú òtútù yẹn náà wọ́n ti máa jí láago mẹ́ta òwúrọ̀ mi ò ti ọ̀pọ̀ gbọ́dọ̀ wọ́n lọ bí iṣẹ́ yẹn tí ò bá lọ bí iṣẹ́ ìbò máa sáàkì ẹ̀ yóò fún gbégbé ìgbélé ẹni yóò dẹ̀ jẹun yóò sanwó ní àwọn ọmọ South Africa kí n lọ bí kankan kí ló fẹ́ lọ sẹ́ńgbà tí wọ́n dà nísìn àwọn Kútọ̀nù ń dìpọ́tù wa ń dìpọ́tù ọmọ Nàìjíríà lọlé ẹmọlọlú ẹmọbàdúrà jẹ ọmọ Ghana àwọn Ghana wọ́n ń dìpọ́tù wa àwọn Ghana lọ ju ẹmbásì wa nígbà bá a nǹkan kan Ghana tó gbóso bàtà náà ṣe lu àwọn bàbá wa tẹ́lẹ̀ náà wọ́n ṣe ẹ ní àbá ayọ́ tó ń jò ẹ ní garadiga ní garadiba àti à ẹ ní kíníkà tó ń jò tó wá ń ṣe Nàìjíríà náà àmọ́ tó ń fọ́júmọ́ tí èsì pé wọ́n kó tàn fún mi kún mọ́ gbọ́njú mọ́ wọ́n á mọ̀ ṣe dọ̀nkúnú wọ́n mọ̀ fi ọbẹ̀ pa wọ́n mọ̀ ṣiṣẹ́ àmọ̀ kan dàpọ̀ wọ́n mọ̀ bá wa kọlẹ̀ àwọn bàbá wa wọ́n mọ̀ bá wa kọlẹ̀ lóko bọ̀ náà nísìnyí àwọn ọmọ wa rẹ̀ jù wá ló ń ṣe àgbàṣe ń bẹ̀ wọ́n lọ kọlẹ̀ àwọn bọ́dà wa àwọn bọ́dà wa ló ń ṣe àgbàṣe ní Ghana ń ṣe báyìí wọ́n lọ ń ṣe sóbà tá ń bẹ̀ báyìí orúkọ ìlú tí wàá ti bàjẹ́ wọ́n á sọ pé bẹ́ẹ̀ sì bàlú yín jẹ́ ẹ mọ́ bàlú wa jẹ́ ẹ mọ́ lọ́ọ́ tọ́ ẹ kó rí bẹ́ẹ̀ tó ẹ bàbá wa ẹ dákun arọ̀ yín ẹ jẹ́ kí àlàáfíà wà láàrin ara yín ẹ bá parí gbogbo gúngùn kó ti máa ń bẹ láàrin yín ẹ bàbá wa ẹ jọ̀ọ́ ẹ bẹ nìkan so lórí ẹ bẹ nìkan sasíwájú káwọ ọmọ yín ká tẹ̀lé yín lẹ́yìn ẹ mọ̀ pé lọ́mọ tẹ̀bá ti tẹ̀yìn bá ti dìde pé tọ̀ ẹyẹ ọkọ ẹyẹ wa yín dà àwa náà sọ pé bàbá wa wá rèé ẹnìṣó níbẹ̀ ẹnìṣó níbẹ̀ ni níbi tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ka fẹ́ ka claim right fún yín tí ẹ fi lè ṣe nǹkan tá a fẹ́ olùsọ níbẹ̀ sọ ọlọ́run ní jẹ́ kí lè ọba jẹ́ o.